ẹ kú kalẹ̀ Israel Àyànwòye ló kọ́ mi láìdí ìnàpẹnu èdè àmúlò láwùjọ òfin tàbí fokabúlárì nínú iṣẹ́ òfin la mú wá fún yín lónìí a ó pín sábala méjì torí àsìkò wa a ó mú ìdá kan wá fún yín lónìí méjìlélọ́gbọ̀n ní gbogbo ẹ̀ pátápátá a ó sọ díẹ̀ lónìí èyí tó kù yóò dìgbà mìíràn lẹ́ẹ̀kan sí Israel Àyànòye lórúkọ mi èdè àkọ́kọ́ ni ẹ̀sùn àbí ẹjọ́ tí a tún mọ̀ sí litigation ní èdè fínrínfínrín èdè gẹ̀ẹ́sì náà olùpẹ̀jọ́ tàbí olùjẹ́jọ́ ò ní litigant plaintiff ò ní olùpẹ̀jọ́ defendant ò ní olùjẹ́jọ́ lawsuit ní ìpẹ̀jọ́ ẹ kìlọ̀ ẹ kìlọ̀ fọ́mọdé o bó bá lùgbàdì òfin ó ṣeé ṣe kó lọ àwọn èdè ìpẹ̀jọ́ wọ̀nyí. magistrate court ó ní ilé ẹjọ́ májísírèètì èdè àyálò nu èdè àyálò àfetíyá yóò ti mọ iye àwọn kan báwọn. customary court ò ní ilé ẹjọ́ ìbílẹ̀ nítorí pa lóun nílẹ̀ yorùbá kó tó di pé àwọn ìbò aláwọ̀ funfun gbé wá ìdí náà tá a ṣe lórúkọ tá a ń pè é fúnra wa tá a yá lò. sharia court ní ilé-ẹjọ́ sharia appeal court ó ní ilé-ẹjọ́ kò tẹ́mi lọ́rùn tribunal ó sì jẹ́ ilé tó ń gbọ́ ẹ̀sùn ìdìbò ẹ̀sùn tó súyọ nídìí ìbò high court ní ilé gíga supreme court sì jẹ́ ilé-ẹjọ́ tó ga jù lọ magistrate george oni adájọ́ ilé-ẹjọ́ májísírèètì chief george oni adájọ́ àgbà anthony general jẹ́ amòfin àgbà council àwọn ni àwọn amòfin tàbí ká tún pè wọ́n ní agbẹjọ́rò kò ní jù báyìí lọ fún tòní israel àyànwòye ló kọ tèmi o bẹ́ẹ̀ bá lóhunkóhun bá mi sọ ẹ kàn sí mi lórí Facebook mi pẹ̀lú AIF Media ó dàbọ̀.